السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله تقدم معنا في الجمعة الماضية أن الله سبحانه وتعالى رحيم بعباده ومظاهر رحمته كثيرة متعددة وحذار من الاضطرار بها بل الواجب على العبد الاستشعار بها وشكر الله تعالى عليها ومن الاعتراف بها ومن الاعتراف بها عبادة الله بها وذلك بالامتثال بأوامر الله واجتناب نوائه ثم تكلمنا عن شيء عن شيء من مظاهر رحمة الله فمن مظاهر رحمة الله سبحانه وتعالى رحمته في العلم والتعليم وتعلم قال الله تعالى في شان موسى عليه الصلاة والسلام وفتاه فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما ومن مظاهر رحمة الله سبحانه وتعالى رحمته للمؤمنين في القصص القرآنية لأنها أصبحت عبرة له وهداية قال الله تعالى لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون ومن مظاهر رحمة الله تعالى رحمته في المغفرة إذا أذنب العبد أو أخطأ قال الله تعالى وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم ومن مظاهر رحمته سبحانه وتعالى رحمته في خلق القدرة للإنسان على العمل قال الله تعالى أنذر القرنين بعد بنائه سدا ضد يأجوج ومأجوج قال سبحانه قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا ومن رحمته سبحانه وتعالى رحمته في خلق الأخلاق الطيبة لهذا الخير والصلاح في المجتمع وتيسيره التعامل معهم كالرحمة والكرم ولين الجنب والصدق والأمانة والتآخي ومن الأدلة على ذلك قوله تعالى فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك ومن رحمته سبحانه وتعالى رحمته في تيسير الولادة وتكوين الأسرة قال سبحانه وتعالى وأيوب إذ نادى ربه أني مسني ذر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ذر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àgbà tó kò sí ẹnìkan tọ́lẹ́tọ̀ sí ọpẹ́ àfi òun kò sẹ́nìkan tọ́lẹ́tọ̀ sí ìjọsìn àfi ọlọ́run bá àlejò ọlá àsìgbà ike ànábì wa Muhammad òjíṣẹ́ ọlọ́run ní ẹrú sí rẹ̀ sí ní kí ọlọ́run bá kí ó kẹ́ kí ó gẹ́ àti àwọn ará líle àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn tó bá mọ́ Islam tó jẹ́ gbèǹde jájọ wà ní ìjẹjọ asọ̀rọ̀ a lè gbà wó ojúkọ̀nà tó pọ̀ ni tí ò ṣeé ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣọ́ra kọ́mọ̀jẹ́

tọ́ba ti ń gbàmọ́ kọ́mọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bá àlejò ọlá lórí àánú tí ń ṣe fún yìí bẹ́ẹ̀ náà sì ni kọ́mọ gbà yí pé ọlọ́run bá àlejò ọlá ló mú àánú yìí wá nítorí fi wá fi hàn yí pé ọlọ́run bá àlejò ọlá ló ti àánú yìí fún ọ náà ní pé kọ́mọ tẹ́ńpẹ́lẹ́ mọ́ ìjọsìn fún ọlọ́run bá àlejò ọlá kọ́mọ jura rẹ̀ lẹ̀ fún ọlọ́run pẹ̀lú mímọ tẹ̀lé àṣẹ rẹ̀ mímọ jìnà sí àwọn nǹkan tí ọlọ́run bá nínú ìta àmẹ́nubá ní ìjẹjọ́ onáàmì rahmatullahi ta'ala fil ilmi wa ta'allumi wa ọba ti fún àwa ẹ̀dá rẹ̀ látara wípé ńgbàtà délé ayé ajé aláìmọ̀kan ńgbàtí ọjọ́ ń lọ tí ọjọ́ ń lọ lórí wa àti àwọn ìgbésẹ̀ kan tọ́lọ́ ń fi nírọ̀rùn fún wa àti wọn padà wá di onímọ̀ ń gbé irú ìgbésẹ̀ gbé tọ́lọ̀ torí ẹ̀tọ́ ní mímọ̀ tó ti wà lórí àìmọ̀kan tó wà lórí ìpèsè ibi wọn ti bí sí nígbà tí wọ́n kọ́kọ́ bí ayé ẹ̀ rí pé àánú ọlọ́run ní pété ìjọ ní mímọ̀ yìí àánú ọlọ́run náà ní kọ́ọ̀yàn ní ìmọ̀ a bá sì kọ́ọ̀yàn ní mọ̀ tó ń kó tó mọ̀ nínú àánú ọlọ́run ni tó ní mímọ̀ èyí wọ́n gbọ́yé nínú ọ̀rọ̀ rẹ̀ yóò kéré sí èyí wọn ní gbọ́yé ó ní mímọ̀ ń tòótọ́ ṣùgbọ́n kó sàlàyé ẹ̀yí bí ké fẹ́lòmíì kó náà fi lè mọ ìmọ̀ látara ohun ọlọ́run kò ṣeé fún àti pé àánú ọlọ́run ní pété èyí ní mímọ̀ kó tó lè kọ́ọ̀yàn kó tó wá jẹ́ pé látara kíkọ́ọ̀yàn yẹn àwọn èèyàn ó tún mọ́ ti àǹfààní àìmọye onímọ̀ tó ti lọ ọ̀dọ̀ ọlọ́run láti sáà wà yìí tó pé ìmọ̀ wọn sì sẹ́kù nítorí pé wọ́n ọlọ́run bá àlejò ọlá ó ti fún wa ní ìtọ́ka lórí eléyìí nínú suratul Kahf nígbà tó ń sọ̀rọ̀ ànábì Musa alayhi salatu wa salam tó ń sọ fún wa àti ọmọ ọ̀dọ́ rẹ̀ tó tẹ̀lé táwọn onímọ̀ ń pè ní Yusha ọlọ́run bá àlejò ọlá nígbà tí wọ́n ní erékébìr tó jẹ́ ìkánú ẹ̀dá ọlọ́run kọ́lọ́ sì fún ní àwọn ìmọ̀ kan tó ṣe pé okò yìí Musa alayhi salatu wa salam bó ṣe wá rí sí dèrò gbàrà náà lọ́lọ́run bá àlejò ọlá sọ fún wa pé فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما ọlọ́run ní ànábì Mùsá àti yúṣàrù yìí wọ́n rí ẹrú kan nínú àwọn ẹrú àwa ọlọ́run tó ṣe pé آتيناه رحمة من عندنا àwa ọlọ́run a fi àánú wa àti tọrẹ fún àti nùmọ̀ àti òye tí máa bẹ fún ẹ̀dá àti nù ọlọ́run tó fi jẹ́ pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ tí Musa ọmọ ìtumọ̀ rẹ̀ Musa ti jẹ́ ànábì Ọlọ́run lórí ilẹ̀ láàrin àwọn èèyàn onílù wa ń ṣàlàyé ẹ̀ fún Musa tí Musa tó wá mọ̀ nípa Ọlọ́run náà fún fẹ́ o àti àwọn nǹkan tó ń bẹ tó tó pamọ́ fáwọn ọmọ ẹgbẹ́ ènìyàn lórí ilẹ̀ Ọlọ́run fi yí

ó sì fa àǹfààní oríṣiríṣiríṣi ó sì fayọ lára pé pé one thousand pé pé ẹgbẹ̀rún kan ẹ̀wò ẹ̀wò títóbi ọlọ́run ẹ̀ ọjà àánú ọlọ́run bá àlejò ọlá nínú àánú ọlọ́run náà ni àkàwé oríṣiríṣi tọ́lọ́run bá àlejò ọlá tó ń ṣe fún wa ní Qur'an àti ìtọ̀tọ̀ ń pa fún wa ọlọ́run bá tọ́ka sílẹ̀ inú sọ́ràtù Yusuf ní ọwọ́ ìparí pé laqad kana lakum fi qasasihim ibratun li ulil albab nípa ìtàn Yusuf alayhi salatu wa salam àríwò tó yé tọ́pọ̀ ọmọbẹ̀nú ẹ̀ fún yín fún ẹni tó bá ní làákàyè tí làákàyè ẹ̀ tó sọjí ọlọ́run bá sọ pé àkàwé tọ́pọ̀ ọmọbẹ̀nbẹ̀ fún yín àríwò tó yé ọmọbẹ̀nbẹ̀ ìtàn ìjàpá àti ilé níbo táwọn pa táwọn táwọn gan táwọn pa táwọn mọ̀ pé kékeré ìdílé ṣẹlẹ̀ báyìí ọlọ́run bá lè tẹ́lá ní ìtàn kọ̀ọ̀án lórí bẹ́ẹ̀ wọlá kí n kọ́lẹ́bí bẹ́ẹ̀ ọbẹ̀ yìí wọ́n tọ̀sibí lákùnrin lè ṣe ìtọ́lọ́run fẹ́ fi kọ̀ọ̀án ṣe òun náà ní pé kọjá ìgbé àwọn tíra tó ti ṣáájú táwọn náà ti parú ìtàn báyẹn èyí tó wá jẹ́ òdodo látara àtàwọn tí ọmọ wúlò lọ láéláé sófin rẹ̀ lọ́lọ́run bá lè bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá sọ pé yóò máa gbogbo nǹkan fún wa yẹn Qur'an wa hudan wa rahma yóò sì jẹ́ ìtọ́sọ́nà fún wa àti àánú látọ̀dọ̀ ọlọ́run lè omi yu'minun fáwọn èèyàn bá ní ìgbàgbọ́ òdodo nínú àmì àánú ọlọ́run bá lè náà ni pé kọ́ sàmójúkò fún wa nígbà bá ta ló ń tọ̀ tí ó sọ fún òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ti sọ fún àwọn àdéhùn yìí pé àtàìrò àdéhùn dáńbé kamala àdàmùbàlà ẹ̀yọ́ wù tọ́ba ti tú bá kó bí ẹsẹ̀ bí ìgbà tí ọ̀jẹ́ fẹ́ mọ́ ni ìtú bá tó dúdú èyí ti tú bá asàfúlà mẹ́wàá mẹ́wàá ní ọ̀la àgbàfọ̀rọ̀ nínú kápítọ̀ pẹ́tàlá rẹ̀ tẹ́lẹ̀ bí ọmọ túmọ̀ rẹ̀ gan gbèǹde pé ọgbà fún ìtura ẹlòmíì ó sì máa ìtumọ̀ rẹ̀ yọ mẹ́wàá ìwà sáfò rántí ẹsẹ̀ rẹ̀ kàkàtọ́sẹ̀ ìyóò nítumọ̀ oronú káyé pé ọlọ́run bá mọ̀ tóbi ìgbàgbéra lọ́mọ̀ sí ọ àìronú jùlẹ̀ lọ́mọ̀ sí ọ tó fi dẹ́sẹ̀ báyìí lọ́wọ́ àtúbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá lè kí ọlá nínú àánú rẹ̀ wá ní pé ọ̀n gba túbà ẹ̀dá tí ọ̀bá gba túbà wa kò sí ní táwọn fẹ́ ṣe fún ọlọ́run bá lè kí ọlá nínú àánú rẹ̀ tó ń ṣe fún ayé وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة nígbà yòówù tí àwọn tí wọ́n jẹ́ múmìnì òdodo tí wọ́n bá wá bá ìwò òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam tí wọ́n wá bá ọ àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sí àyà Qur'an tá a sọ̀kalẹ̀ máa sọ fún wọn pé ọlá Ọlọ́run kọ́ máa bẹ fún yín o kọlọn jẹ máa mórí bọ kó níbi gbogbo ewu torí ìtumọ̀ sálámù nìyẹn tàbá ti ní asàlámù aláìkùm ìyẹn tó gbogbo mùsíbà kọlọ̀ ju múlùkọ́kù ń bẹ̀ wò kọlọ̀ nǹkan máa ṣe bẹ́ẹ̀ fún wa. máa sọ fún yín pé sàlámù ní aláìkùm ọ̀là ọlọ́run kọ́ máa bẹ fún yín kátàbà rabbukum ala nafsika rahmah ọlọ́run ti pé lójúṣe fúnra ara rẹ̀ ipe òun ọmọ ti àánú ẹ̀dá

ọlọ́run bá lè fi ọlọ́wà tó wípé ẹ̀yìn yóò tó bá ti àìdá nínú yín torí àìní àròjinlẹ̀ yẹn tó mọ̀ sáábà ní bá àdé lẹ́yìn ìgbà náà ọwọ́ àtúbà lọ́dọ̀ ọlọ́run tí ọlọ́run máa forí jin ẹ̀dá sàmójúkò fún mi ìwọ ọlọ́run nìkan lè sáàjìṣe sàmójúkò fún mi tó sì tún wá ń ṣiṣẹ́ ẹ̀rí lẹ́yìn ìgbà tó kóra àbójú nǹkan ọlọ́run bá lè fi ní ọba alámójúkò òun náà ní ọba aláàánú ìyẹn tó gafúrú lábúrọ̀ ìmú bí ọlọ́ọ̀bà àlejòọ́lá yóò sàmójúkú òfurú àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni yóò ti àánú wa kọ́lọ́dá kò kọ́ sàmójúkú òfurú wa kó sì ti àánú wa wọ̀lá ti tóbi ọlọ́run wọlá àánú rẹ̀ nínú àmì àánú ọlọ́run rahmatuhu fi kálíkìlì kúndúrà tẹ̀lé láti lè máa fi ṣiṣẹ́ inú àmì ọlọ́run ẹni tó bá jẹ́ abarapá tó jókòó ka ojú kan tí ò lè ṣiṣẹ́ kankan ntí ọ jẹmọ́ mọ̀ bá mọ̀ báyìí kìí tó ń lé àmọ́ kó n fẹ́ di ẹ mọtimilọ́níà bilọ́níà òsínú ìlú òsínú bóò ó ti wà ní ní jẹun lójúmọ́ ọ̀nà lẹ́gbẹ́ gbogbo yín bá ti lọ ní ìsìn òun nìyẹn tọ́ ọba ní okun tó oṣù lè fi ṣiṣẹ́ tètè máa fura máa ní wọn lọ́n lára rẹ̀ kódà tí fẹ́ wọn ọba tí ì yọ tí ò tí ì mú owó rẹpẹtẹ wá máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ìwọ sì wà lóyún tó lókun tí ó lọ fi ṣiṣẹ́ tí ó fi jẹun halal tí ó fi jẹ́ sí ẹnu rẹ̀ ọlọ́run dákun àánú wa tó ṣe lórí ilé àti àwọn mí mọ́gbà kò lọ́wọ́ wa o ọlọ́run mọ́jà ṣe kèfèrí sí wọ ọlọ́run o inú àánú ọlọ́run náà ní okun tí ọlọ́run bá lè ọlá tó ṣe fún wa

ona ni rahmatuhu fi khalqil akhlaq at-tayyiba li ahli al-khayr fil mujtama bida to na ba li tola tó dá àwọn ìwà dáadáa fún àwọn ẹni rẹ̀ agbo Ọlọ́run ko ma gbe ga kawo èèyàn gidi ó wà ńbẹ̀ kí wọ́n mọ ìwà dáadáa kò ní mímọ̀ ó mo ti ní ẹnìkan tó súnmọ́ mi tọ́jẹ́ kó sẹ́rìn àjò lọ sí bí ọkọ rẹ̀ wà ó sì gbé bàtà tẹ́lẹ̀ òǹdó ló travel lọ táìdì ibi tó bọ́ sí báyìí oṣù kan oṣù kejì kọ̀gbọ́ Allahu akbar lákùbà láti ẹ̀kú wọ́n jẹ́ ìgbé Allahu akbar fún ẹ̀kẹ́ ń pè wọn kò jẹ́ ẹ̀gbọ́ rárá ní ìsìnyẹn náà àwọn èèyàn mi jẹ́ gbé bẹ́ẹ̀ tẹ́lómi bá fẹ́ kí jímọ̀ nínú àwọn tí wọ́n béèrè pátó wá ẹlòmí fẹ́ kí dímọ̀ ti tẹ̀ ń béèrè ọ̀rọ̀ tó kò ló fẹ́ tó wò ní máa ti dúró ìbàdàn onítorí pé tó àǹfò òun ó kéré one thousand five hundred lọ síbi tí ó ti rí tí sẹ́tímẹ́ǹtì àwọn haúsá bá wà ní sábà máa ti rí tí ọba ti sáwúsá ń tòsí wá haúsá wà káàkiri tí ọlọ́run

ó ti dàbí nǹkan nọ́ọ̀tì tún bẹ́tà south lórí sásìkò ń tó tó gbogbo òfin jẹ́ sílẹ̀ wọ́n kọ̀ lọ rẹpẹtẹ ní fún kọ́ o kọ́lọ̀ gbé káwọn èèyàn wa o tí ẹ̀ bá bẹ́ ẹni eré pọ̀ olódodo èèyàn èèyàn lọ́dọ̀ ọlọ́run tọ́ba á jẹ́ kejì náà á o àti tóbi ọlọ́run ọlọ́run bá sọ pé fábímọ rahmatí minallahi linta lahu ẹ ò ọlọ́run látara àánú ọlọ́run láti jẹ́ ọ̀rọ̀ fún àwọn sàábì yẹn wọn lọ òkun tàkọ́ dán dalí balùwẹ̀ lọ́tọ̀ dùn mí hàwlẹ̀ tọ́ ọ bá jẹ́ òṣò ní èèyàn ni tọ́ ọ jẹ́ onínú fùfù tí lé ti sákò fún ọ so inú àdúrà Ànábì wa sallallahu alaihi wasallam òun náà ní ibi ìrẹ Ọlọ́run wá sọ kúrò lọ́jọ́ rẹ̀ ibi jáàrí so ibi ibi ẹni tí ń bá ní pọ̀ mọ́ tí ó gbé yẹn bú so níbi ìwúwo tí ń bá wà mọ́jẹ ní ẹni tí ń bá gbé pọ̀ tí ó gbé yẹn bú yálà ibi ilé gbígbé ni o kódà bó ṣe inú mọ́tò lèyẹn ti lé yẹn bú nínú mọ́tò ẹ̀yìn ọ̀rẹ́ tí ó tẹ̀lẹ̀ fún yóò tó sọ̀kalẹ̀ fún mẹ́rin sọkọlọ dákúkọ máa yàwá jẹ ẹni bú o mọ̀sí wálé ni bú mọ̀sí jẹ́ abáwọn wọlá títóbi rẹ wọlá àánú rẹ nínú àánú ọlọ́ọ̀bà àlekíọ́lá òun náà ní sẹ́yìn sórí ìwìláàdà wọ́n tẹ̀kùn ní ọ̀sọ̀rà inú àánú ọlọ́ọ̀bà òun náà ní ìrọ̀rùn ní ṣe nípa bíbímọ nípa pẹ̀lú oríṣiríṣi àmì àmì

ipe kí ọlọ́run bá pé pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́ máa jáde gbogbo àwọn èèyàn wa tí wọ́n ní abonye ọlọ́dàkùn sàti bíbí wọ́n sàti ń fún wọn o wọlá ọlọ́run wọlá àánú rẹ̀ lẹ́yìn bíbí yẹn kéèyàn fọ́ọ̀mù fámìlì nínú àánú ọlọ́run kárí èèyàn kọlọ́mọ kóníyàwó kọlọ́mọ nínú àánú ọlọ́run ẹlòmíì gbogbo tí wọ́n mú gbogbo tí wọ́n gbé ní ìgbésẹ̀ ńlọ náà gbé kí ẹ tó dájú jẹ lọ ṣùgbọ́n nígbà tó náà ọba ọba yọ̀ ń dàgbò ó ṣe nígbà tó lọ́n bá fẹ́ ṣe nǹkan fún yẹn wọ́n sọ nǹkan báyìí ní ṣe wọ́n ti ọba ti tẹ́sì tẹ́sì tẹ́sì kẹ̀kẹ́ jáde àbí tí ń gbójú ti jáde jáde bí àwọn rẹ̀ wá sí

àwa ṣe pàṣípààrọ̀ fún pa fámìlì rẹ̀ afúnjàwó asófin lọ́mọ gbogbo tó ti mí tẹ́lẹ̀ ọlọ́run láti ṣe fún ní àánú látọ̀dọ̀ àwọn ọlọ́run ọlọ́run dákun àánú tó ń ṣe fún wa amọ̀lìyí rẹ̀ wọ́n sàmọ́ ṣe àlékún rẹ̀ fún wa ọlọ́run dákun ìta bá fi ń sí ọ nínú àánú ọlọ́run nínú àánú tó ṣe fún wa wọ́n sàmọ́ ojú kò fún wa torí kò sí kan tó fẹ̀ tí èsì pé

ló tún wá fi ń tẹ lọ ló tún wá fi ń tẹ lọ ìta bá ṣe ní ẹsẹ̀ kọ́lọ́ dá kó sàmójúkú ẹ̀ fún wa wọlá títóbi ọlọ́run wọlá àánú ẹ̀ kọ́lọ́ nǹkan gbà bọ̀ wa hada wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi wa sallam. alhamdulillahi wa kafa والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر اتبع أما بعد فأيها المستمعون الكرام فمن مظاهر رحمة الله تعالى رحمته في أنه ليس له ولد ولم يتخذ ولدا ولذلك قال تعالى وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن, أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا أدخل يا الله الله لك في أتولى إكاتي جفان نبي محمد يلا الله كيف àti àwọn ará nígbà àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ìlú gbogbo àti ọmọ Islam tó jẹ́ ọgbẹ́ èdè kọ́lọ̀jọ́ àjọwà nínú wọn èyí ẹrúsìn ọlọ́run nínú àánú ọlọ́run tọ́yìn ara rẹ̀ òun náà yí pé ọlọ́run bá àlejò ọlá kò ní ọmọ kò sì mú ẹnì kankan ọlọ́run bá àlejò ọlá kò ní ọmọ fún àwọn tí wọ́n ń sọ pé ọlọ́run bá àlejò ọlágbìmọ̀ àti apá kan nù wọn tí wọ́n sọ wípé ohun ẹ̀yẹ̀kẹ́ ní àyẹ̀fẹ́ ọmọ rẹ̀ bí ò fi ẹ̀bí ìsọkúsọ mi lè dìde àwa náà mọ bá àti máa ń ṣe pẹ̀lú nǹkan tó bá jẹ́ tiwa tó bá jọ mọ́ wa àníbà àti máa ń tẹ yàtọ̀ sí ọmọ mi sí ìtọ́mọ wa nínú àánú ọlọ́run lórí ẹ̀dá rẹ̀ òun náà ní pé kò ní ọmọ kò bí ọmọ kankan. kòtò wá mú ẹ̀ ní kẹta lọ́wọ́ ọlọ́ọ̀bà lè pẹ̀lú wá sọ Maryam láti àyà 88 dé 95 ipe wàkọ́ọ̀lù sẹ́kàdà rahman walada àwọn èèyàn yẹn wọ́n sọ pé ọlọ́ọ̀bà ala jùlọ ọmọ ẹ̀ nìkan lọ́mọ ó kọ́ ọlọ́ọ̀ hadithi kan sọ wípé ọlọ́ọ̀bá ní àwọn oko ẹ̀ka kan tó jẹ́ mọ́kàndínlé ogún nínú Quran ẹ̀rí tó ní ní sẹ́wọ́n ti bẹ̀ ní oko ọlọ́run nínú gbogbo oko ọlọ́run nígbà tó lọ́wọ́ wá fẹ́ sọ̀rọ̀ yìí arahman lọ́dọ̀ ìjọ kódà ló fi síbẹ̀ kòló allah kòló alhakim kòló wahab oníwàkọ́ọ̀lù sákàdà rahman wàlàdà sọ̀rọ̀ adá ìtàwọn ìyàtọ̀ ń sọ owó òfin ìdílónìí kí ẹ sọ ọlọ́run bá tó jẹ́ aláàánú jùlọ ó mú ẹnìkan lọ́mọ ó ti takora wọn tó bá ti mú lọ́mọ gbogbo orílẹ̀ ayé ọ̀dọ̀ ènìyàn dà gbogbo orílẹ̀ ayé pátá ọ̀dọ̀ ènìyàn dà àwọn rẹ̀ ni wọ́n máa rúlu gbogbo ayé ni wọ́n máa jẹ̀gbádùn ọlọ́run bá ń sọ lórí pé takora wọn ọlọ́run bá láàánú jùlọ lórí gbogbo ìdọ́wà nínú lórí ilẹ̀ àti ìdọ́wà nínú omi ọ̀pọ̀ lọ rẹpẹtẹ àwọn ẹ̀dá ọlọ́run tó sánmà lọ ọlọ́wà ohun tó ń dá gbogbo nǹkan yìí kò lẹ́tọ̀ọ́ kó wọn dẹ́kun wa mẹ́nìkan lọ́nà ọlọ́run sọ pé wá kọ́ ló sọ́kàdàrọ̀ rahman wọlẹ́dà àwọn èèyàn kìí máa ń sọ pé ọlọ́run bá lè kíọ́lá ohun ẹnìkan lọ́mà làkọ̀dìdì tó ń ṣe tọ́bọ̀ تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا ọlọ́ni sánmà fẹ́ ní kọ́pẹ́ kílẹ̀ náà lánú kí gbogbo òkè oòrùn légérégé nítorí ọ̀rọ̀ kọ̀rọ̀ tí ó sọ àǹdà àwòlẹ̀ rahman walada nítorí tí wọ́n fi ọmọ ọmọ wọ́n ọmọ ọlọ́run

tọ́lẹ̀tọ̀ ká yẹ ìkan sójú nínú àwọn ọmọ kátàkùn náà lẹ̀ àwọn èèyàn nìyẹn o tọ́lẹ̀tọ̀ ká yẹ ìkan sójú nínú àwọn ọmọ kátàkùn náà lẹ̀ ọlọ́ọ̀bà lè lọ sọ pé wà máa yà ń bá pé yẹ́rọ àmáàni áyẹ́ tẹ́kídà wọ́n lẹ́dà kò lẹ́kọ̀ọ́ rárá tọ́lọ́ọ̀bà lè kò sí kíní kankan sí ìbẹ́ sọ́mà àti ilẹ̀ agbogbo wọn tó dé ní ẹrú sí fọlọ́ nínú òròyìn nínú wálé iná ẹ̀ ní yìí dé ẹrú sí nàjẹ́ fọlọ́ ti sọ pé ọlọ́run ọ̀n tán sọ́ọ̀dá bàbá sọ́ọ̀dá yà kọ́ sọ pé ọmọ ọlọ́run òkè ọmọ ọlọ́run lọ ní ìlú ọ̀padà ọ̀rọ̀kọ̀rọ̀ nígbà ṣùgbọ́n gbogbo tí ọ̀dá yẹn ọjọ́ ẹ̀sàn jẹ fún ọlẹ́ ayé ìlàkàn ni ọlọ́ọ̀bà àlejò láti rí pé gbogbo kálukú jọ ní àlùkìyàmọ̀ yóò wà bá ọlọ́ọ̀ ní ẹrú sì fọlọ́ọ̀ ni làkọ́dé àsọ̀hùnmọ̀ àdàhùnmọ̀ àdà ọlọ́ọ̀ ti ṣírò kálukú ó ti ṣe òǹkà wọn tí ò ní ẹ̀sán wájú ìgbà ìfìyàmà ọkọ̀ kan kálukú ọwọ́ a máa bá ọlọ́run tó ìsìnà ti fi ojú ẹ̀ ọlọ́run dákú jẹ́ kí ọjọ́ náà dá o ọlọ́run jẹ́ kí ọjọ́ náà dá fún wa o kọjọ́ jẹ́ kí ọjọ́ náà dá fún wa o ẹ̀ àpò onírin sọ pé èyí tó le jù nínú bẹ̀rẹ̀ nínú ìgbà ilé ẹ̀ nígbà tí wọ́n bá fi ó kọlẹ̀ ìwọ ni kí o kàn bọ́jú wájú ọlọ́run ẹnu ọkàn rẹ lọ ọlọ́run dàpọ̀ wọ́n sá fi ọkàn wa balẹ̀ jọ ọlọ́run bí àyè ìṣòro dáadáa pé o ọlọ́run ṣe ìṣòro rọrùn fún wa o ọlọ́run mọ́jà á ṣe ìṣòro wàhálà àfikí náà ọ̀la àti tóbi ọlọ́run láàmú rẹ̀ àti títí wọn bá ti agbọ́ ìkọlọ̀ jẹ́ wúlò fún wa àti títí ọlọ́run bí ọlọ́run àti àánú rẹ̀ bẹ́ẹ̀ ìlú sí dáadáa àwọn olórí wa ti ń ṣe ìjọba lé wa lórí ọlọ́dàgbọ́n sàbọ̀ àdóòtì wọn o ọlọ́mọ akọwọ́ máa tó o ọlọ́mọ yìí lọ dàgbọ́ wọn lójú o àwọn tí ń taako ìjọba ọlọ́ba wa tó ẹ̀yìn wọn ọlá àti tóbi ọlọ́wọ́ rẹ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله